أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين لا عدوان إلا الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọ pé fún ọlọ́wọ́ bá aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alfáwa àgbà olùfẹ́ wa olùṣìfẹ́ wa ìsíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́nkọ́ bá jù ọba kó àti gbogbo àwa bẹ́ẹ̀ ni oṣù kẹta nínú oṣù karùn-ún islam ọdún kẹtàdínlógún oṣù jùmọ́ta ọlá 1442 lẹ́yìn jẹ́ muhammad sallallahu alaihi wasallam láti gbọ́rọ̀ mẹ́ka lọ sí madina akọlẹ̀ ọkùnrin náà ni al'amuru marufi wọn ní hayi anil bunkar ima pàtí dáadáa àti ma kúrò àìhìsbà lẹ́yìn kẹtàdínlọ́ náà lọ́pọ̀lọpọ̀ gbogbo ọkùnrin náà bá ta àwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn bá kó sánú àwọn náà tọ̀ láwọn òbí wa àtàwọn àbúrò àwọn àtàwọn ọ̀gá wa àti gbogbo àwọn jẹ́ alágbàkùnrin wa lóbìnrin ọmọdé àti lágbàlagbà ọlọ́mọdé sánú nìkọ̀kan wà pàápàá jùlọ àwọn ọmọ ìyá wa tó ń sẹ́láìsì láìpẹ́ àṣà wa bọ̀dá wa bùráyà kíní àti gbogbo àwọn tó كنت أنت لكيانه وبناني على أمر التنزيل ولا خوف من الجليل ورضا بقليل ولا استعداد يوم الرحيل كما ما شيء كما تكون بايا وعنك بوقي كنت كان لك بني على امر التنزيل كما في القران القران السنه في بتاعي وبتاعي كما لون حبيت لا اله الا الله محمد رسول الله الامر بالتنزيل wala khawfu min al-jalil kama fayajo ta duwaju ọlọ́run ọba tí òní sílù láàrin ọlọ́run bọ̀rí náà bí kọlílì gbogbo ń tọ́lá níláyé kájú kí wà lọ́rùn kí máa sùn kòkòrò ní ayé wọ̀lẹ̀ ìsìndáàdìlẹ̀ yawmi rahim ní ojúmọ́ kọ́kọ́ láti máa falẹ̀ máa pé é ní kàrà lọ páyé okú ọ̀run وعصبنا ما كان منكر حمد أمس ما رفع اليوم أبو لنا أوادك والفلوني ìgbàǹkì ní àbúrú tó ara jọ ń kọ̀dá burú nígbà ní àwọn èèyàn lájú ní ọlọ́ọ̀bà kó samuel wọ̀káwà àwọn èèyàn kò sí ti jùmọ́ àwọn èèyàn ń fa ọlọ́ọ̀bà yàbó ti wùn wọ́n àwọn èèyàn rìn ìkórìn wọ́n tẹ̀lé ojú ọ̀nà àwọn kìfèrí wọ́n kọ̀dá àwọn kìfèrí ọ̀gbọ́n nù wọ́n rò pé ilé ìgbà lọ́dájú ilé ìgbà ní pé àwọn civilize ilé ìgbà ní pé àwọn ń tẹ̀síwájú àwọn dáàmà ìdàlélá ìwà ìdàlélá وما علم أن ذلك عيو الرفق ساعة القيود الهوى والشيطان وفي حاجة لوجه أرو الشيطان شكون يفانو عليه وتآخر عن الفلائل يعني لوجه لسعود عدو وهو لسين كنتين دادا الورع بكره ظهور عتبرو إلى الهاوية وردع تتجم ونونا هاوية عتبرو باني الله تعالى يفضل سورة العراف آية 179 وني ولقد ذرعنا لجهنم كثيرا من الجن والإنس الله نتجد أدعى تكتكاله أنا جعنا مقلقوا ننوى والجنو أتوامينيا لهم قلوب لا يفقهون بها wọ́n ní ọpọlọ wọ́n lọ́kàn wọ́n ìfìrónú ọlọ́mọ ayọ́nù láti ṣeró na bí i wọ́n lójú wọn òfin náà wọ́n lọ́mọ àádọ́nù láti máa wọ́n bí i wọ́n létí òfin rọ́pò ti bọ́rọ̀ àwọn ẹgbẹ́ àwọn tó kọ́ tó burú jù bẹ́ẹ̀ tó jà kunú ọlọ́ọ̀bá ọmọ yá mi ní Islam wọláhì tó wá wúwú sísẹ lórí ilẹ̀ lónìí kò sí ń tọ́fà ní táwọn èèyàn padà kú ìdọ̀rọ̀ lọ́ọ̀bà tó yìí tó kójú bàwọn láàyè ní àní nǹkan méjì tó ti lẹ̀ nǹkan méjì dáàfù bí fi nùfó sí mọ̀kún wọ́n ti dá ilẹ̀ gbáàtẹ̀ ẹ̀sìn ti lè sọ́rọ̀ láti ní ọmọ àwọn ìyàwó wà lórí bẹ́ẹ̀dì ó máa tẹ́kì lọ́kùnrin ọlọ́kùnrin ta inna lillahi wa inna ilayhi raji'un wọ́n fi àwọn lórí eh, eh, wọ́n pàdé bí facebook wọ́n sáàni dáàfin amọ̀bí ma'arufi wọ́n ní ayé àmì múnkà ẹjọ́ àtàjájú ní pé òṣùwàsán ti wáàzí má kò sí wáàzí má kò sáwọn tó ń pàdé dáadáa má kò sáwọn tó ń pàdé má la ilaha illallah ilé wa mú ìlọsẹ́yìn báyìí عوادك إماد الدين لا تكون إلا بأمر بالمعروف والنهي عن المنكر جاني جاني أنا سيكون قصدا لن قعبرو وفقا تقلنا وينيري لنركع دنيانا بتمزيك ديننا ولا دنيانا يبقي ولا ما ولا ديننا يبقي ولا ما نرفع ni an fashi layewa fitar zai an à ń a ẹ̀ sí ya yẹn à ń fi ayé ó lè ọ̀rọ̀ká dìínà dìníyàna bí tẹ̀síkì dìínàna à ń fa ẹ̀sìn ya ayé náà yẹ náà yẹ ya aso ẹ̀sìn yẹn gata ilé wà lónìí nù ọ̀nà pé ọlọ́run kọwá láṣẹ ni àti ọlọ́run ọba ni ó pé agbègbè láti rí kéèjì àjèjì máa dùn ẹrù ọlẹ̀ mọ́ ti jú ṣáájú tó bí ó ní àyà láti máa sọ̀rọ̀ ọlọ́run ọba ẹ̀wọ̀tí alọ́rọ̀ ni wọ́n kó mi kọ́ mà dèrò ọ̀nà ilẹ̀ àkáyèrè wọ́n àmúrò معروف وينعون عن المنكر وأولئك هم المفلحون يعني ولتكن من أجل وخليج الأشياء أمر تكن منكم أمة ترى فوائد ما تقبل ينوي شيء يدعون إلى الخير وما تفكك سدادا يأمرون بمعروف وما تفكك لدى توحيد سنة وتبابيله وينعون عن المنكر وما تقروا الشرك بلا تبابيله أولئك هم المفلحون أبدا ولينا نوجري عيث مواء أولا دعوانا نتوجري بينا أولا نتوجري أمي نيال أمي ọlọ́wọ̀n tó kúkú wà ládáàdì lójú pé a kírùn ọlọ́wọ̀n tó wà ládáàdì lójú pé a ń dáwẹ̀ wọn kúkú haira umarsin okùnrin na linnas ẹ̀yìn lẹ́dáàdì láàrín umarsin àdúgbì láàrín àwọn èèyàn wata amuru wata amuru min nabi la ajiyar wani ìjọba gbogbo ẹni ìmẹ́ni sí kòrò ìmẹ́ni yìí kòrò ìmẹ́ni yìí jìnà ya musulmon إذا كنتم بهذا الدين بالذي أمركم الله به كنتم خير أمة أخرجت للناس يا الأمة لا يتعب مشكلهم فبقى شيء شيء عادي قول عجاز من الأمة إذا بعد كلها سلوريا لكوكاوة هناني أراد سيدنا سعيد حضر الدواء أنه حديث إليه سار أنه إمام مسلم الدواء قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده ìjọba sàbúrú kí wọ́n gbára rẹ̀ kọ́ ló ti kí wọ́n wá ṣeun ẹrù fàáyí ọlọ́kùn bá ti dáadáa fún mo ní bravo ní fún wọ́n náà fẹ́ ṣe sex party àwọn ẹgbẹ́ lọ́kọ̀ọ́lé ayédílé ẹranko sex party káwọn ọkùnrin àti obìnrin bára wọn jókòó nínú wọn bára wọn sùn bí ká wọ́n fẹ́ pàdé ní ọlọ́run tó fúrí léde ilé ara wa mìíràn àti bọ́mẹ̀ o wọ́n fẹ́ tó fẹ́ fa omi ayò fà áyé ọlọ́kọ̀ọ́ bá sẹ́ni sẹ́rí akọ́kọ́ ààrẹ tó kí wá wó tó ìgbọ́n tó bẹ̀rẹ̀ àníyàn tó wó ọlọ́kọ̀ọ́ bá sẹ́ni sẹ́rí ilé òsì kàmí ìfọ̀ eléyìí náà tó ọlọ́run bá sùhánà wọ̀tàálà eléyìí bí yẹ́dì agbára rẹ̀ ẹ̀rù kúkú àwọn afá kan kọ́ra wọn jọ máa mọ̀ lẹ́kí kan kọ́ra wọn jọ wọ́n náà tẹ̀lé sí ọkọ̀ wọn wọ́n náà tẹ̀lé nìyí ọkọ̀ wọn jọ náà ọdún rárá ọ̀hún ah, fún náà ẹwọ́ ẹwọ́ fúnwọ́ ọlọ́kọ̀ wà tẹ́lẹ̀ sẹ́rẹ̀ torí àmọ́ ewu ńlá tó gbé kù sí wa wọ́n lọ sí báwọn ni àlọ́ níjà mi àtẹ̀lé ọlọ́wọ́ bá ń pè sí عن ابي محمد صلى الله عليه وسلم من هذه الامام ابن مالك الجوع انا وكل الناس يقوم بها عن بعض دين ولا ما كان جاي دين الملوري لو ادارو عن قام انا اتي كما كورونا تاع عم يعني دي اتي كما لو ادارو يعني كما سبب بيري وإن لم يستطيع فلكم بالعقرار فبلساني وذل الأمر فاصل أي أماني لكوي gbọ́rọ̀ àfáwà sẹ́ràfùdín olóhun gbọ́ pàwọn àká olóyọmọ pé òun tẹ̀lé nàìjíríà ní olóhun pàwọn tó mọ́ ti january 1st olórí wọ́n dàrù àwọn ọmọ wọn kọmọ tí wọ́n tiẹ̀ nígbà ní báyìí láti jọ inú wọ́n nà 20 30 yẹ káàdì tó fún ọ̀kan ní wọ́n ní àmì ìrù ẹgbẹ́ ìgbà ọ̀yàn lẹ́nu wa lójijì ibi tẹ́ẹ̀dì mo fi 30 years ní tuntun ọmọ ọba sùhánà wọ́n ti hàlà ìjọba lóko òun lè fẹ́ bẹ̀rẹ̀ nínú wa ó láì gbọ́dọ̀ lọ́yìn 30 years ọlọ́run mọ́sá fẹ́rẹ̀ yíwọ́ ọlọ́ọ̀bà mọ́mọ́ ní àpẹẹrẹ ní pé máa lọ sí fún ìgbà tí àmì ìrògbìn ṣe bá lè sí pẹ̀lú ahọ́n yín ọdún kọ́lbí yìí àríkùnlọ́ kan ìfọ̀ dáríkà àti àfẹ́ ìmáàn gbélé lọ́lẹ́dù ní ìmáàn ìmáàn mọ́sùlùmí àti tiwa ìlànà إما شاكرا وإما كفورا قلت إنما أنت مذكر حتى عليهم بمسيطر قلت قلت يبا إجلهم أصبوا أبوهم قلت فاطمين وتتقلت يجي بن ولون الأسواع نبي محمد صلى الله عليه وسلم إن يدعواتي روري قلت يونا أولوني في يعني بقبعوني أنتوا يسعوا كان متى وكان بلا وكان وهم قبعجي wọ́n bá kọ̀ fún wa ọlọ́wọ́ fi ẹ̀lẹ́ gbogbo wa o ní bẹ́ẹ̀ náà ni àdísì norman bin bashir radiyallahu anhuma àdísì bin norman bin bashir àdísì wa عن النبي صلى الله عليه وسلم قال نزلت مثل القائم في حدود الله والواقف في أكبر القائم في حدود الله على سفينة ó ní àpèjúwe àwọn tí wọ́n ń tẹ̀lé àṣẹ ẹ̀kọ́ ọlọ́run ọba òun kí wọ́n gbá ọ̀rọ̀ jìnà sí bàjẹ́ òkú àwọn tó pé àwọn olùwọ́n fọ́jọ́ ọlọ́run yàtọ̀ nǹkan sí ìlú wọn yẹn nígbàbí àwọn àpèjúwe jìnà àkàlẹ̀ tí wọ́n wọkọ̀ ojú omi ìsọ́ra báàdùn aláha wọ báàdùn asọ́rẹ̀ ha àwọn kan wà bí upstairs ni àwọn kan wà lókè àwọn kan wà nísàlẹ̀ kàlẹ́bí na fi àtúwálẹ̀ ìdá sàkáwò iná ìmọ̀rù alámọ̀ àwọn tó wà ń sẹ́yìn kọ́lẹ̀ mú mi wọ́n sọ pé báwọn gẹ́ta tí ó mi ó àfikún kìí lọ́lẹ̀ báwọn tí ẹfún alómi àkàlò náà àríkì àwọn aláàsúnmọ́ mi jù pé nínú àwọn aláàsúnmọ́ mi jù já máa wọlé kí máa mú mi máa mú mi ọlọ́wọ́lá wọ́n máa kó wà lábàwọn mẹ́ta ìmú وإن تركوهم ما أرادوا حلقوا جميعا قولي فوالك قالوا جوام سيهم آه من وجه حلقا رب نقبواني وإن أخذوا على أيديهم نجوا ونجوا جميعا وانا أراه أراه آه أنا أوري أهو ما باي قبلوا أهو دا أخذني لك آيك فواني إيه قبلوا أباي أهو ني أهو نيسي على آه كنت ولا دوا أخو فوانتم أنت قولوا أخذوا بكم وجولا ẹ̀dá kùkàrí bá àlà sẹ́fínà ti wà yìí súnnà náà ni ọkọ̀ wa ojú omi takò wà yìí kálẹ̀ báàlà ọlùpọ̀ náà múra sí ṣẹ́rí ọ̀rẹ́sẹ̀dáwà ọ̀dẹ̀ ní sáwà ọba sùgbọ́n tuntun kùnà áàbì ìsẹ̀dílì àbíò ìdàláyà alábàtíra ana mọ̀sùlùmí wasu subhanallah wa ma'ala min mushriki ni ọ̀rọ̀ tọ́nà ń sọ ẹ́nàbí kùn áàbì ìsẹ̀dílì kúlẹ̀ ìrìnà sí mi òṣìṣẹ́ ti mi dé iṣẹ́ ti mi muhammad lay àbíò ìdàláyà alábàtíra mo ń kùnà tọ́nà tọ́nà pẹ̀lú ìgbà tó jiná mi basira ilmu yaqin kina ne wani ana mun tsani ni ku da mai sai mu ibnu qayyim rahimahullah يقول مرعا من أتباع محمد كان لا يدعو إلى ما دعا إليه محمد صلى الله عليه وسلم أي أمين يولجي أمين يولجي أمين يتعقع أمين بجي أمين أمين أمين بجام لين كما ذا سؤال مريان بيش سلم قلوبا إذا البخاري لك حديث يراك أكدني رحم الله على ابن عبد وان مولى على ابا دليل دي انه خطبتني اتفضل لي في حاله خلوبا دم سيدنا فرد على ابا سار ولا شر قيامه علمي واسجد الله ونيم الوكيل ونيم المولى ونيم النصير